الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يضل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ورسولك نبينا محمد وعلى آله وصحبته أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته a dúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ adi òní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù shawal ẹgbẹ̀rún ọdún ó lé ọgọ́rùn ọdún mẹ́rin ó lé ọdún méjìlélọ́gbọ̀n lẹ́yìn tánibíwa Muhammad sallallahu alayhi wa sallam ṣe é jíra láti Mákà alápàlẹ́ yọ sí tumuna Munawwara tọ́jọ́ náà wá ṣe déédéé ọjọ́ kẹrìnlélógún oṣù kẹsàn-án ẹgbẹ̀rún ọdún méjì àtọdún mọ́kànlá ti òkà àwọn kèfèrí tọ́lọ́ ní kí àjọpéjúpọ̀ síbi tí a wà yìí lónìí government high school ní adẹ́ta nílọrin láti wá gbọ́rọ̀ ọlọ́run látànà títí di ọ̀la tá a fi wà níbi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run kọ́lọ̀ ń jẹ́ kí gbogbo ohun tí à ń gbọ́ kó ṣe wá láǹfààní kó wúlò fún aláyé àti ní àlùkìyàmà ohun tí wọ́n ní kí á sọ̀rọ̀ lé lórí nírọ̀lẹ́ yìí òun náà ni ọ̀rọ̀ nípa àwa ọ̀dọ́ mùsùlùmí àti ojúṣe wa níbi ìtún àwùjọ ṣe àwa ọ̀dọ́ mùsùlùmí ashabab ashababul al-muslimi àwa ọ̀dọ́ mùsùlùmí àti ojúṣe wa mọ̀sọ̀hùlíyà wa responsibilities wa lórí ìtàn àwùjọ ṣe. wọ́n ní kí bisimilah wọ́n ní kí a sọ̀rọ̀ lórí àwa ọ̀dọ́ mùsùlùmí lásìkò tí a wà nínú rẹ̀ yìí àtàwọn nǹkan tó jẹ́ ojúṣe wa nínú àwùjọ nípa ìtàn àwùjọ ṣe kúrò níbi àwọn ìbàjẹ́ tí ń lọ láwùjọ ọ̀rọ̀ eléyìí tí wọ́n ní kí n sọ̀rọ̀ lé lórí ńlọ̀lẹ́ yìí ọ̀rọ̀ kan ní tẹ́ pé èmi pẹ̀lú yín láàjọ ọmọ gbéyẹ̀wò bọ́lọ̀ máa sì gbàmí láàyè tó ṣùgbọ́n kí n kọ́kọ́ ra sáré sọ wípé àwọn àáfàá ò ní èdè lárúbáwá tẹ́wọ́n pa shabab àwọn ọ̀dọ́ tẹ́yọ̀kẹ́rin jẹ́ ṣáàbùn ntí wọ́n máa ń sábà tẹnu mọ́ òun ni pé àwọn èèyàn tí wọn ò tí ì ju ọmọ ogójì ọdún lọ lẹ́yìn tí èèyàn bàlágà sí ogójì ọdún òun ló ní orúkọ yẹn jù ṣùgbọ́n láwùjọ wa nílẹ̀ Yorùbá ní Nàìjíríà irú mi náà ọ̀dọ́ ni wọ́n ń pè wá àwọn tó jù mí lọ ọ̀dọ́ ni wọ́n ń pè wọ́n ẹgbẹ́ ọ̀dọ́ ni wọ́n ń pẹ́ ẹgbẹ́ tàdọ́múnú mùsùlùmí a sì ní àwọn aṣíwájú wa nù tàdọ́múnú tó ti jẹ́ pé o fa seventy years of age ni tó ti lo àádọ́rin ọdún tó ti kọjá sókè gan nínú wa bí aláàjì wa tán kọlà tinubu ti fún un dáadáa ju tèmi lọ a rí àwọn tó yẹ pé ó ti lé lọ́gọ́ta ọdún ọ̀dọ́ náà là ń pè wọ́n nítorí pé àwùjọ tá a wà nínú rẹ̀ gbogbo orúwa yìí wọ́n láti dàgbà àwọn àgbàlagbà ń bẹ lọ́run pé kọ́lọ́run jẹ́ àdàgbà àwọn sọ pé àwa ti dàgbà àwọn àgbàlagbà lẹ́yìn tí dàgbà gbẹ́nu sọ̀rọ̀ ọmọ ọdún mélòó ni ọ̀tọ̀ lọ dàgbà èyí dàgbà kankan kọ́dà bàbá ìmáàmù Ìbàdàn kọ́lọ́run lọ́rọ̀ ẹ̀mí wọn kó sì jẹ́ lórí dáadáa wọn lẹ́yìn tí ọba ti pé hundred years of age ọgọ́rùn ọdún kó ti lé ọjọ́ kan kọ́gbẹ́nu ókè wọn èyí pè lágbàlagbà náà kánṣu ìmáàmù Ìbàdàn wọn nínú àwọn ẹni tó dàgbà náà àwọn ni bàbá ń lé Ṣakí baba náà ti kó la ti jáde ayé kọ́lọ̀ fọ̀rọ̀ kẹ́ wọn wọn làwọn nìkan làgbàlagbà wọn ni gbogbo àwọn tó kọ ọmọ kéékèèké làwọn wọn ni rú rẹ ọmọ apẹ ẹlágbà ẹnjọ wò náà làbí èyí sàgbàlagbà kankan <laughs> so ayé pé náà àtẹ̀yìn náà gbogbo wa yìí tá a jọ ṣe wọn ni ká sọrọ lórí alimusitama tí wọn ni ká yìí lórí ìpè àwùjọ tá a wà nínú gbogbo pé alimusitama fèlè má di jama ni ìgbà tó di pé ń gunra wọn lára àfi méjì wá bá jama àmọ́ amusa ti wá sí bẹ̀rẹ̀ asimuta ò wá lẹ́yìn tá a ti rí fáwọn fèlè tán àmúta àwa wá di ìjtama'a amusa ti ń bẹ̀rẹ̀ ta bẹ́yìn fáwọn fèlè wà àyìnlè fèlè ó wá di ìjtama'a mujtama wá wá tara rẹ̀ almujtama àwùjọ ibi táwọn èèyàn kójọ sí tí wọ́n ń gbé tí wọ́n ń sẹ̀mí ayọ́látara ìjtama gbólóhùn ìjtama ẹ̀yẹn náà ló bí gbólóhùn ìjtìmá alẹ́ ìjtìmá tọ́pọ̀lọpọ̀ èèyàn ọ̀mọ̀ pé ìwà làwọn lọ sí ìjtìmá ìjtìmá ìjtìmá o urudu lẹ́yìn sọ ni àbí arabic arabic ni ìjtìmá o ni kò sì ti ń jẹ́ ìjtìmá kíni jẹ́ bẹ́ẹ̀ ní èdè Lárúbáwá kò sí gbólóhùn yẹn ní èdè Lárúbáwá. àwọn àáfàá wa sì tún sọ yìí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n ní madaniju tọ́bọ̀án madaniju tọ́bọ̀á naturally ọmọ ẹ̀dẹ́ ènìyàn adáwa ní dáa pé kéèyàn jọ máa gbé pọ̀ dálé mèésì lànà ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ilẹ̀ ayé nínú àdámọ́ wa kẹ́nìkan máa dá gbé lóò nìkan kì í sí lànà ọlọ́run fọmọ ẹ̀dẹ́ ènìyàn ìgbépọ̀ láwùjọ ẹ̀yà kan ẹ̀yà míì elédè kan elédè míì aláwọ̀ kan aláwọ̀ míì ìparapọ̀ wa gbépọ̀ lọ́lọ́ọ̀dọ́mọ ẹ̀dẹ́ ènìyàn lé lórí tó yẹ fi jẹ́ pé yọ ọ̀wọ́n lórí ilẹ̀ ayé kẹ́ ẹ dé n'òlu kan kẹ́ ẹ má bàa jójì ń bẹ̀ kọ́ ẹ kó àwọn ọmọ òlu nìkan náà ń gbé n'òlu kọ́dà bọ́ sabúlé ọmọ òlu mi wà ń bẹ̀ làwọn fi jẹ́ pé ńlẹ̀ Yorùbá pàápàá jùlọ ń bàdà á lù tẹ́ ẹ bá dé tẹ́ ẹ bá wúsá ń tẹ́ ẹ̀ bá jẹ́ bu mẹ́ wọ́n ní ìlú ọ̀làdúbáríkà ti ti kú mẹ́ ńgbọ́ àyà tó fi mí kan wọ́n ẹ̀ dẹ́lu kan ẹ̀ bá wúsá ẹ̀ bá jẹ́ bu ẹ̀ bá jẹ́ sà wọ́n ní ìlú ọ̀làdúbáríkà ti ti kú mẹ́ torí pé tọ́ àlùbáríkà bá ń bẹ́ nù lùkà tọ́rọ̀ bá ń bẹ́ ń àwọn ẹ̀yà mi ò wà bẹ́ẹ̀ níbi tó yẹ pé àwọn àwọn èèyàn kan oṣù ní dáa ìlú náà ni torí pé mùsùlùmá ni àwọn èèyàn ti péjọ síbẹ̀ ń gbé bẹ́ẹ̀

ẹ ẹ nígbà tá ẹ ṣe ọ̀bọ àti jimere tí wọ́n jókòó lórí igi àti ajẹ́ ẹ yẹn ń ṣe bí afáàdù wá sí ẹ lọ jókòó lórí àga <laughs> mo kọ́ sí àwọn ará amọ́níyà ni. àwọn ará àbàdàn la máa ń ṣe adúpẹ́ àwọn àwùjọ téèyàn bá ti jọ pé jọpọ̀ Ama máa gun rẹ̀ ní a máa ṣẹ̀rẹ̀ ní bẹ̀ ẹ wo mọ́tò lásán téèyàn fẹ́ wọ̀ láàrin ìgboro láàrin ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú ṣẹ́jú mẹ́wàá tẹ̀lómi tó bá jẹ́ pé ibi tó jìnnà pọ̀ ni bóyá ogójì ṣẹ́jú sí wákàtí kan láàrin ìgboro bóyá lọ́rin láàrin lọ́rin bí láti fi tá a wà yìí sí akérébíàta àdúgbò kan ní akérébíàta nílọrin kí ẹ máa lọ síbẹ̀ tó wá fẹ́ gbọ́ ọjà kọjá ọjà central mosque àtàfihàn emir tí ẹ máa fẹ́ gbàbẹ̀ kọjá tódò díẹ̀ díẹ̀ máa ń wà lọ́nà o lè gba forty minutes ká tó débẹ̀ ẹ pé irú Ìbàdàn ni ní <laughs> èyẹ kò ní bẹ̀rẹ̀ ń lọ ọjọ́ àbímáníyà kọ́mọ́mú rìn wákàtí kan gbàmí kò tún lé nínú mọ́tò tó pé àsìkò díẹ̀ là á lò ká tó bọ́lẹ̀ ẹnìkan tẹ̀ ní kejì mọ́lẹ̀ làṣẹ́ bá yóò sì dá ìjọ́nu mọ́tò tí ó dìjà tẹ́sẹ̀ mọ́ bá wọn chẹ́kẹ̀ pé ó ti tó ńgbà tí ìsẹ̀pẹ̀ ìsẹ̀ra ẹni wọn mọ bínú kó sì tàbí Ọlọ́run sọ pé ọmọ ni wọn mọ tó fẹ́ gbà yẹn náà lórí ẹ lọ dàrú inú mọ́tò àsìkò díẹ̀ náà làákẹ́lò tá ìtúká o tó ká kọ́ ọmọ sọ̀kalẹ̀ tọ̀tọ̀ ní ìsìn yìí o wọ́n sì jànú mọ́tò yẹn náà ìjà mi ń ṣẹlẹ̀ ní mọ́tò tí wọ́n fà sọ ya wọn lọ́rùn torí ẹ̀ tó yẹ pé ní tí wọ́n sì lò pọ̀ kọjá twenty to fifty to thirty minutes tí wọ́n ìtúká. ó ti bẹ̀yìn pé kò síbi téèyàn ó gbé téèyàn ó kójọba ẹ̀ kọ́dà population yẹn mọ́ jù báyìí lọ nínú abúlé kan nínú tí ọba ju dédé àwọn kàwá táwa ń lẹ̀ yìí lọ tọ́ ẹ pé oríṣi nǹkan ò ní máa ṣẹlẹ̀ torí pé wà á tèmi àti tẹ̀yìn ọ̀pápọ̀ ntẹ́mi ń fẹ́ yàtọ̀ sí ntẹ́yìn ń fẹ́ ntẹ́mi ń lé yàtọ̀ sí ntẹ́yìn ń lé so yọ́ọ́ máa jẹ́ kí a máa gbúnra wa ká máa ṣẹra wa ká tó a ti fẹ́ kan sọ wípé ntọ́lọ̀ ọba ń fẹ́ àti ntọ́mọ èèyàn ń fẹ́ tọ́ à ń kílàsì pẹ̀lú ara wọn ntọ́lọ̀ ń fẹ́ rèé ọmọ èèyàn ní àwọn lọ́ọ́ wà kọ́ ń fúnra òun níjẹ́ ọlọ́run ọ̀wà ẹ má fẹ́ dráìfù ọkọ̀ rẹ̀ fúnra ẹ̀ ní sẹ̀mí ẹ̀yìn tá a wà yìí yọ forí ẹ̀ sọ́gi àwọn akẹ́gbà yìí pé ọlọ́run láàjọ dráìfù ọkọ̀ wa fún wa níbi ọba ní yá yí sí àrìsí láàyè sí níbi ọba ti ní ká apply break láti tẹ break níbi ọba ní àtẹ klọ́ọ̀sì àtẹ klọ́ọ̀sì mẹ́ àwọn kan ní ara o àwọn ní dráìfù ara àwọn kò sí ntọ́kọ́ lọ́hùn because that God cannot be seen àwọn ò rí wáyé táwọn ó di mọ sọ pé ẹni táwọn ò rí ni kó determine life àwọn àti future àwọn àwọn làwọn ọ̀tẹ̀ close àwọn làwọn ọ̀tẹ̀ break àwọn làwọn ọwọ́ àṣẹ àárín fúnra wọn ọkọ̀ yóò sì forí sọ gini irú àwùjọ táwọn kan wà láti tẹríba fọlọ́yìn táwọn kan ọ̀fẹ́ gbọ́tọ̀ lọ́run nínú rẹ̀ àfi tí wọ́n bá ń fẹ́ tó jẹ́ hawa nafs tí ẹ̀mí wọn ń fẹ́ kọ́dà nǹkan wọn ìbá àmàpá gbogbo yẹn tó kù lára nǹkan yẹn lọ́dà lójú tiwọn irú ẹ̀ àwùjọ yẹn wọ́n máa forí gbárí ń bẹ̀ tí ìforígbárí bá wà ń ṣẹlẹ̀ láàrin àwọn tó fẹ́ ntọ́lọ́ ń fẹ́ àtàwọn tó pe ntọ́lọ́ ọ̀fẹ́ ni wọ́n ń fẹ́ ntẹ̀sùn fẹ́ gan làwọn sọ pé lọ́nà kí la fẹ́ ṣe sí tírò ẹ̀ bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́ lónìí kí lójú ṣe èmi àtẹ̀yìn nínú ìlú tá a wà yìí lórí èdè tá à ń gbé yìí àbí lágbàáyé àṣẹ hall ṣùgbọ́n mi tá à ń gbé la máa sọ̀rọ̀ lé lórí jù àjọ yẹ̀yẹ́ àìmọye nǹkan ní lọ nínú ìlú lónìí lórí èdè tó fẹ́mi àtẹ̀yìn ní ìpèníjà àwọn challenges kojú èmi àtẹ̀yìn nínú nàìjíríà táwa nínú rẹ̀ yìí tó yẹ pé tá a bá fẹ́ kí nǹkan ó change ní gbogbo tá gbogbo changes ni o kì í sọ̀rọ̀ nǹkan ẹyọkùn sọmọ báyìí kì í ṣe nǹkan tẹ̀mí ọ̀fọ̀ ọlẹ́ran tí wọ́n ọ̀fọ̀ ọlẹ́ran tá a sọ pé ọkàn ẹja máa wòran tá a bá fẹ́ kí ló yí padà kí ni nǹkan tọ́lọ́ ń ṣe fún nàìjíríà tó ṣe fún orílẹ̀-èdè kan lágbàáyé tí ò ṣe fún nàìjíríà ẹ dárúkọ nǹkan tó ó fún kọ́ńtì kan kọ̀ fún nàìjíríà kò sí kò sí àfi kó fún akọjá tó fáwọn míì ọrọ̀ natural resources ń bẹ ní nàìjíríà ojú natural resources ń bẹ ní saudi arabia lọ ojú ti usa lọ ojú ti south africa lọ ojú ti britain lọ ojú ti russia lọ ojú ti china lọ ojú ti france lọ síbẹ̀síbẹ̀ náà ẹ̀yin ní nàìjíríà wà ń bí ọrọ̀ ajé ibi tẹ́ yóò ti máa jẹ zero one zero lójúmọ́ kò sóúnjẹ láàárọ̀ ọ̀sán láàjẹun kò sì sí lálẹ́ láàrin plentiness láàrin petrol natural gas gold silver ọ̀dà aquamarine bauxite iron oil gbogbo nǹkan agricultural land gbogbo nǹkan very good weather conducive atmosphere tọ́lọ́ fi ta wá lọ́rẹ́ kò gbóná jù kò tutù jù gbogbo ọ̀rọ̀ lọ́lọ́run kó sí nàìjíríà ọ̀rọ̀ ti sámà ọ̀rọ̀ tó rí ilẹ̀ gbogbo ẹni bẹ nàìjíríà nàìjíríà sì sí kọtí láti máa sọfà inú sọfìn à ń sẹ́mi à á sanwó fún services that are, that are not rendered to Nigerians à á sanwó náà tí wọ́n ọ̀tàn every month wọn bá àtàlà ntí ojú three hours lọ olùdí oṣù kan ẹ san owó náà nínú owó náà oṣù kan sí ni date wà lójú wọn báyìí from so so date to another date ẹ sanwó ẹ á omi kódà bá bómi ọ̀yọ́ fórí ọ̀sẹ̀ mẹ́ta tómi yọ two hours á oṣù kan ẹ omi àbí tómi ẹ̀rọ bá ti wọ wà lóku èèyàn sanwó ẹ road worthiness vehicle particulars kọ́dà kọ́nà tá à ń gbọ́kọ̀ ọ́nì gẹ́gẹ́ ó yẹ ká sun gọ́fìmẹ̀ntì báwọn náà ń ba ọkọ̀ wa jẹ́ ọkọ̀ tẹ̀yìn ọ̀rà tí ó dàbí egbínjọ ẹ̀ bára ẹjọ́ orin títí nàìjíríà láàrin ọdún kan sọdún méjì yóò wà condemned ni inú ọlọ́kọ̀ gan máa bàjẹ́ pé sọ́kọ̀ ilé ọ̀dà báyìí pẹ̀lú bọ́ọ̀nà ṣe rí a sì gba so many particulars lórí ẹ̀ pé kó lè máa rìn títì títì tí yóò sì rìn ọwọ́ ti kọ́kọ́ orin lórí ẹ̀ orí ọ̀bọ̀kọ̀ jẹ́ a sì rí nǹkan kan ṣe sí i tí ìbá ṣe irú gọ́ọ̀mẹ̀ntì high school tá a wà nínú rẹ̀ yìí takwa Ọ̀yọ́ state ni àìmọye buildings inú school tá a wà yìí lọ́yọ̀ state ló ti wà dilapidated tóògiri mi ó ti wó lulẹ̀ tipanu ó ti tán lórí ibi mi tí kankan ò ní ní window tó ní ní fèrèsé kankan mọ́ ọwọ́ ọlọ́wọ́ ẹ̀rẹ́ ẹsẹ̀lẹ́sẹ̀ ní window àtìlẹ̀kùn tí lájì bá jẹ́ gíláàsì làjẹ́ ó jẹ́ pákó. àwọn gọ́ọ̀mẹ̀ntì kan náà tí ò lè maintain public schools yìí ní ọmọ alẹ kókó mọ private schools kò gbọdọ̀ mọ ní nkàbá yìí kò mọ ní ceiling fans kò gbọdọ̀ mọ ní kẹnìkà kò gbọdọ̀ mọ wà painted kò gbọdọ̀ mọ ní kẹnìkà kò gbọdọ̀ mọ ní iná tí school ti wà gbọdọ̀ ní tí wà painted tí ò ní ceilings tí ò ní toilet téèyàn bá fẹ́ kí lu change nípa bí nta ń sọ lọ́wọ́lọ́wọ́ nǹkan wàhálà kékeré kọ́ làwọn èèyàn ó ṣe lórí ẹ̀kọ́ e tó lè yí padà sì ti ó tù wá lára yóò jẹ́ báyìí jẹ́ fún yẹn pé Saudi Arabia tó ní petroleum natural gas very very barren land very very barren land pẹ́pẹ́ yẹ̀pẹ̀ tí wọ́n bẹ gbin dàbínú yẹ̀pẹ̀ tí wọ́n gbin flower wọ́n lọ fi plane ra wá láti country mi ni sí Saudi Arabia ká tó lè gbin flower wọ́n lọ ra yẹ̀pẹ̀ ń lu mi bàálù ọ̀lọ́ kó wa irú Saudi ní sùrẹ́sọ̀ máa kẹ́kọ̀ọ́ lábẹ́ building tẹ́pẹ́ AC ọ̀nbẹ́nu ẹ̀ tọ́dásìkò òtútù tọ́yẹ́ bá dé wọ́n ó tún gbé padà sí ntí ò ní jẹ́ AC mà tí ó tún ẹ́ ọ̀tí ni ó tún dà yọ̀ọ́ máa mọ̀ọ́rù ni fún nù kíláàsì sùrẹ́ẹ̀tì ọmọ náà wáyé kó n fẹ́ mu tí wọ́n máa gbé tí wá òun fẹ́ mu omi tútù wọ́n gbé omi tútù wá bá táwọn kan ti dúró sí fún eléyàn pàmò ní da services yẹn fún wa free education at all levels free textbooks, free writing materials, free everything, pocket money for students. Nigeria to ní petroleum yẹn to natural gas to ní so many other materials many other resources Nigeria ó gbowó lọ́wọ́ ọmọ kò sì ní services ń tọ́sanwó fún kò sì sí query lórí ẹ̀ irú ìlú ìlọ́lọ́ ní káwọn máa gbé. ìlú tẹ́kẹ̀ ń bá fẹ́ gbégun nu yóò gbégun náà ẹ má fẹ́ gbégun ó gbégun ẹ má fẹ́ bodò ó bodò ẹ má fẹ́ sinmi ó sinrin ẹ má fẹ́ sinmi ó sinna ẹ má fẹ́ borùn ó borùn ẹ̀yin tẹ́ ẹ wà lójú ọ̀nà ọba tó ní gbogbo olè àti ti mẹ́ lórí ẹ̀ tẹ́ ẹ bá tún a sọ pé ẹ̀yin èèyàn mọ̀ sí kíní ìmọ̀tọ́ lọ́n fẹ́ rí i ọlọ́pàá ó tún gba ẹ lẹ́nu ó tún ti yìí má lé nítorí ẹ̀. ìlú ilẹ̀ ọlọ́run wa ní káwa máa gbé ni wọ́n ní kí ni ojúṣe wa láti yílù padà yí society padà sí ntí ọ̀dà ntí ọ̀dà yìí ọ̀nà méjì ni yóò da in terms of kawa, obedient submissive to Allah the creator of the universe ká tẹríba fọlọ́n ká gbà fọlọ́n ká sì ń tọ́lọ́ ń fẹ́ ká gbá yé rọrùn ká lùkẹ́ àmọ́ òtún da fún akáwá lùjẹ́ náà ìyípadà wo la fẹ́ ṣe lórí yẹn rules wo la play tí èyí padà ìsẹ̀mí ìrọ̀rùn táyé gbogbo táyé rìkwáyà tí èyí dáa rọ̀bánà àti nàfi dúnìyà àsánà wà fìlà àkùrọ̀tì àsánà táwọn kìnnà àdàbà nà débi ayé ọlọ́run sátúbà kọ̀rọ̀ ìpè kọ́lọ̀ ń fan dáadáa táyé kó fan dáadáa tàlùkìyàmà báwo la ṣe fẹ́ ṣe society tá a wà nínú rẹ̀ yìí mùsàmà àwa àwùjọ wa tí èyí padà tí èdè tí ó túbà tí ó túṣẹ níbi ìsẹ̀mí ìrọ̀rùn táyé náà fáwọn Nigerians àti non Nigeria tó bá gbé ní Nigeria táyé ìrọ̀rùn fún wa tìlú ó fi dùn gbé fún wa kí ni róò tèmi àtẹ̀yìn ó play ojúṣe wo láàṣẹ tìlú èdà abala kejì nu méjèèjì là á máa yà sí lọ́tún lọ́sì láti sọ̀rọ̀ lé lórí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run àkọ́kọ́ ni pé ọmọ èèyàn ọ̀dọ́ ni àbágbàlagbà kò lè dá ntọ́ dá àmà fúnra rẹ̀ nípa ọ̀tọ̀dọ̀ ọ̀tọ̀lọ́ àti tàlùkẹ́ àmà yìí fúnra èèyàn làákàyè làákàyè lásán kò lè tọ́ mi èèyàn sọ́nà nípa ọ̀tọ̀lọ́ àtàlùkẹ́ àmà láìsí wáyú ọlọ́run lẹ́yìn làákàyè tí ó guide revelation from Allah guardian from Allah òun ló lè jẹ́ ká dá ọlọ́run mà ló sì lè jẹ́ ká nígbàgbọ́ sí i ló lè jẹ́ àtẹríba fún un tí ó bá ti sí kò sọ́nà rẹ̀ eléyìí ni òsì lè sí láti fi kankan àyàfi à ń tọ́ dikì rusul aleyhimu salatu wasalam ọ̀dọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run yẹn ti wá bá wa àwọn lọ́lọ́run fi rán àwọn ní ajúwe ọlọ́run fáwọn èèyàn lórí ilẹ̀ ayé níjúwe tí ò sí èméjì mbẹ kò sí èméjì kankan mi eléyìí ọlọ́run àbí òsì ọlọ́run wa ọwọ́ àbí wá wá ṣe é wà ìmọ̀ bẹ́yìn ṣe sọ yorùbá tí àfáà ìlú bá ń sọ yorùbá gidi. Yeah. ọba bẹbẹbẹ kí gbogbo bẹbẹ tó máa bẹ mhm. ọlọ́run kí ló dé àìmọye àwọn nǹkan ní ń bẹ lórí ilẹ̀ ayé tó kọjá human imagination tó kọjá ìròrí ọmọ ẹ̀dẹ́ nìyà tí ó kú ẹgbẹ̀rìgbọ̀n tí ó kó bọ́ ọmọ ẹ̀dẹ́ nìyà. tẹ̀lé kọjá agbára ọmọ ẹ̀dẹ́ nìyà millions of miles sórí ilẹ̀ ayé lóòrùn wa kọ́dọ̀ òrùn náà tún mú tààrà lónìí ara mi ń hooru ní bí mo ṣe jókòó yìí pẹ̀lú bọ́ọ̀nù ẹ̀sẹ̀ jìn tó ń lè sọ tàwa tó kù pẹ̀lú bó ṣe jìnà sórí ẹ̀ tó ń hooru ni ó ń gbóná tó mi ń jáde lára mi bí mo ṣe jókòó yìí ó sì ti bẹ̀rẹ̀ ní ìsìn ti tó láti bí aago méjìlá kọjá díẹ̀ ló ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ti ń gbóná yìí oorun sì mú tó nǹkan lónìí oorun orí èdè wo lọ́dà ta ni mo yọ tí mo ń wọ̀ country wo ni bẹ̀rẹ̀ yẹn president wo ni professor wo ni consultant wo ni engineer wo ni scientist wo ni tí nǹkan kan bá ń bẹ tọkọjá human reach and control tọkọjá agbára ọmọ ẹ̀dẹ́ nìyà láti dé láti darí láti pàṣẹ fún yọọ mọ fẹ̀yìn pẹ́ nìkan ń bẹ tó ju àwa lọ́nu tó ní nǹkan yìí ti ń darí ẹ̀ wasakhoro lakum shamsa wal qamara da'ibain nínú sọ́tún Ibrahim ó lé mi mọ ọrọ̀ òrùn àtòsùpá fún yín kọ́ máa lọ kọ́ máa baba Sheikh Muhammad bin Salih Al-Uthaymin rahimahulahu ta'ala inú sẹ́ríyàdù sọ̀lẹ̀ wọn wọn làwọn kan sọ nínú ìmọ̀ tí wọ́n ń kọ́ lórí ilẹ̀ ayé wípé òrùn ló dórí gidi ilẹ̀ wá ń yípo rẹ̀ bàbá wa ní nǹkan mọ́kànlá ní ń bẹ nínú kùránì ọ̀nà ẹ̀rí mọ́kànlá ń bẹ nínú kùránì bóòrùn ń yípo kò dórí gidi ọba tó dá òrùn tó ní ń yípo ní tó wíhun làwa gbọ́lá fún lórí ntẹ́lómìí bá wí títí tí research wọn ìwádìí wọn bá fún ètè iwájú táwọn ò fi gbà pé òòrùn ń yípo kò dó sójú kan náà ìkànnù tí wọ́n wí ìkànnù ẹ̀ láyà tí mo ké wẹ́rẹ́ nu sọ́tù Ibrahim ìdajì àyà mo ké o kì í sojidi àyà o torí pé wasakhara kumu lela wa nahar lọ parí àyà o bó o ṣe ro òòrùn àtòṣùpá òun ti ń lọ ti ń bọ̀ bẹ́ẹ̀ ló ń rọ ọ̀sán àti òru yín. wàá ta kún min kulli ma sa'altumuhu fa in ta'udu ni'mata Allahi la tuhsuha innal insana la zalumun kafar. àyà mi tọ́ tẹ̀lé nu. òṣùpá tí máa ń jáde lálẹ́ tí sì máa ń wọ̀ lọ́wọ́ àárọ̀ ọ̀nà tó wà sórí rẹ̀ jìnnà pọ̀ ìmọ̀lẹ̀ sì ń bẹ lára tiẹ̀ náà òun èé móoru kì í gbóná yẹ ibi tòrùn ó ń yọ ń wọ̀ ta ni mo yọ tí mo ń wọ̀ orí èdè wo ni control ẹ̀ scientist wo ni center wo ni ti ń darí ẹ̀ ọwọ́ ọlọ́ọ̀ni yẹn wà nǹkan méjèèjì ń yàtọ̀ sáwọn nǹkan míì ọ establish pẹ̀lú mi wà tó yàtọ̀ sáwà tó dáwọn nǹkan ti ń darí ẹ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run jámọ̀ yẹn bó tẹ pé ń tójú rí ni afalaya ń dòrò náà ilà ibili kéfà khuliqat wà ilà sàmáhì kéfà rufi'at àjà náà nù lókè orí wa sámà náà nù tó ní ẹ̀wò wò ní ẹ̀wò bá ṣe gbéga àjà náà nù lókè o bẹ́ẹ̀ bá láti fi di Australia ẹ̀ máa kàn lọ ni kò sóko kankan lábẹ́ rẹ̀ tọ́lọ̀ ń dúró tí ẹnìkan bá ń lọ nínú gbónú ẹ̀gàn inú agéjù gbẹ́ẹ́ ọwọ́ akan ilé kan ìbá àmọ́tò báyìí ìbá àtọ̀ báyìí tí ọ̀sẹ́ ní kankan nú ẹ̀ kọ́dà kan pélé yẹn ti wó ìdajì ẹ̀ ti wó ìdajì lóyìn lóyìn ń bẹ lórí ìdúró èyí tí sórí wa ni pé àwọn èèyàn kan ti gbé bìrì àbí wọn kọ́lé síbi ìrìn wọn padà gbélé ìdàwó kò sẹ́ni sọ pé ilé ìlàlẹ̀ wù fúnra rẹ̀ àbẹ́ ẹnì kankan sọ bẹ́ẹ̀ ní ọmọ ẹ̀dẹ́ nìyẹn kò sẹ́ni tó bẹ́ẹ̀ àwọn kan lọ kọ́lé síbi yìí mọ wọn ti gbérí wọn kó ń bẹ́ẹ̀ nítorí ìdí kan àbí torí ìdí mi àbí wọ́n kọ́ ọlọ́run ní kọ́lọ́jọ́ débẹ̀ ní ti ń kọ́ kọ́ parí ẹ̀ ilé náà wà ń dàwó díẹ̀ díẹ̀ ó ń di nǹkan míì ó ń di ilé àlàpà lọ ní tẹ́wà sórí wa nù a ní rí ilé ká sọ pé ilé ní ń bẹ fún rẹ̀ ẹnìkan ló ṣiṣẹ́ lára ẹ̀ tó ìdílé ni tá a bá wá rí sámàtọ́ lọ rẹpẹtẹ káàkiri ayé báyìí tí ò níbi kankan tó kù ti wà lábẹ́ rẹ̀ tó gbé dúró tó sì dúró táwọn ò sì lè gbé páànù ẹyọ kan so dúró láì fi kankan gba lábẹ́ ẹ wo ceiling four just ordinary four feet ní ceiling ẹ wo iye pákó tán fi ń mú dúró ẹ wo iye èso tán náà wọn láti gbé dúró ẹ wo tí mẹlókè tá à ń pè ní gilọ́jìn tí wọ́n ń kan eléyìí gan mọ́ la tẹ́lẹ̀ kẹ́ bá gbé àjà kan dúró sókè sánmà tá à ń pè sánmà yìí náà àjà tí mẹlókè orí tó dúró lọ rẹpẹtẹ yìí tí ò sóko kankan lábẹ́ rẹ̀ yóò máa fẹ́ pẹ́ẹ́nìkan bẹ tọ́lágbára tó ṣe léyìn orí ilẹ̀ lọ́mọ èèyàn dúró lé lórí ìlàjọ́kọ̀ lé lórí ìlàárín lórí ẹ̀ lọ́kọ̀ lórí ẹ̀ tírẹ́nì ní orí balùwà lórí rẹ̀ yìí kí ni wọ́n yìí dá yẹ̀pẹ̀ yìí gangan ẹ bèrè any scientist kí ni wọ́n yìí dá yẹ̀pẹ̀ kọ́sọ̀ composition lẹ̀ ní tí wọ́n kó jọ tí yẹ̀pẹ̀ di yẹ̀pẹ̀ yóò difficult for mẹ̀dẹ́yìn ilẹ̀ sì dúró ó sì nípa àwọn èèyàn ọmọ gbẹ́lẹ̀ one hundred and fifty feet láti kan omi tí ò ní kàn bò mí ilẹ̀ náà wọ́n sì ń gbẹ lọ ibòmí ò ní bẹ́ kọjá six feet ten feet tómi ò fi sẹ́ ilẹ̀ yìí náà náà ni bọ́ọ̀ tí ó fẹ́ tó di kìlómítà náà lẹ̀ wọ́n gbẹ torí kó mi mẹ́ lábẹ́ ilẹ̀ àdámọ̀ ilẹ̀ ni pété ẹ bá bu yẹ̀pẹ̀ tẹ wá gbé omi gara kan kalẹ̀ àbábọ̀ kan ẹ bu yẹ̀pẹ̀ nú ẹ̀ yẹ̀pẹ̀ yìí ò ní dúró sórí omi yọ̀ wọnú omi lọ ni arabali bi omi mẹ́sàlẹ̀ torí ẹ̀ la fi ń gbẹ́ kànga la ń gbẹ́ bọ́ọ̀ sílẹ̀ wọ́n sì gbé yẹ̀pẹ̀ lé lórí kí ló sì tó omi tìsàlẹ̀ wọn fa yẹ̀pẹ̀ orí ẹ̀ mọ́ bí ṣe é fàmúlọ́dọ̀ àwa ẹ̀tọ́ lágbára àti gbé yẹ̀ẹ̀pẹ̀ táwọn ó bù sórí omi tí ó wọnú omi lọ tí ẹ̀tọ́ lágbára àti gbé dúró lórí agbami tí mẹ́sàlẹ̀ tómi ò sì fáàmù tí yẹ̀ẹ̀pẹ̀ sèkì sínú ẹ̀ kí gbogbo ó rí sínú omi tí ẹ̀ sì sagbára human being kankan ṣé ò ní establish pé ẹnìkan bẹ tó ju human beings lọ ọlọ́run bẹ olùkọ́ táwa pè lọ́dọ̀ wa nílẹ̀ yorùbá nù wọ́n pè lálá wọ́n pè ní god wọ́n pè ní seneke wọ́n pè ní ubangiji allah nílẹ̀ haúsá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mímọ̀ ọlọ́run ọba yìí pàtàkì lọ́jọ́ nù sẹ̀mí ayé ọmọdé láti reshape life ọmọdé nìyà èyàn ò lè da láì dọ́lọ́run mọ̀ láì sì gbọ́ lọ́run yẹn gbọ́ ọmọ èyàn ò lè dáa ọmọ kọ́dà bí wọ́n bá ní lágbájá kọ̀ tẹ ẹ bá wà dìrẹ̀ pé kẹfẹ́ níbà ni ẹ lọ́ọ́ bá gbé kó láàrin oṣù méjì sóṣù mẹ́ta ẹ mọ̀ pé inú èèyàn tó burẹ́wà jùlọ wà ṣùgbọ́n nígbà àwọn afọ́jú olójú kan ní máa jọba ń bẹ̀ bí afakọ́símọ̀ lára ṣe wí láàárọ̀ òpè lọ́mọ ẹ̀dẹ́ nìyà dìdìrín ọmọ èdè nìyẹn agọ̀fẹ́nu ọ̀ra ni wá títí táyì mọ́ lọ́hùn àdá tí ó pa alára mà bílí tí ó sì á láǹfààní torí ẹ̀fọ́ jẹ́ pé ọmọ èdè yẹn máa ń wo kókó máa yé ju bá a ṣe wo kókó má lùkìá mà lọ wàlá al-akhiratu khairul laka mina al-ula kì í ṣe fáwọn ibi ọ̀sán nìkan wallahu khairun wa abqa àwọn saharatu Fir'auna lanatulahi ala Fir'auna nígbà tá Fir'auna ló wọn pa wọn wọn kàn wọn mọ gi wọn kàn wọn kàn wọn kẹsẹ̀ kan wọ́n ní ẹ̀ẹ́dìmọ̀ à ń ta kọ́ọ́dín ìnáma tàbí adìlẹ̀ hayata dunuya ìná àmàna bi rọ́bìnà yìí fi àná kàtọ́ yánà wà má àkàtà náà àlẹ́ ìmìnà sẹ́l wà lọ́wọ́ xẹ́rùn wà abẹ́kọ́ wọ́n ní sèǹtọ́ lọ́wọ́ fẹ́ sí. Ah, ayé ní kàdí gbogbo tọ́ lọ́yọ̀ alẹ́ rẹ̀ ma ọ lẹ́gbẹ́ beyond ibi tá a wà yìí. àwọn ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ nítorí kó lè forí àwọn ẹ̀ṣẹ̀ wa àti ìjẹ́wá nípa sẹ́rù iná tó ní àwa apákàkójú ànábì musa aleyhi salam àti tí náà ti kú lórí ẹ o ọlọ́run lóore jù ọ lọ ní tí n bẹ lọ́dọ̀ yóò sì ṣe gbére tiẹ̀ ò ní ṣe gbére ṣe n tó ṣe. àwọn èyí tí ọba mọ ọlọ́run ayé ni ó tóbi lójú wọn yóò importance ju àlùkìyàmọ̀ lọ lọ́dọ̀ wọn kọ́dẹ̀ lómi sọ pé ọ̀sọ́run kankan wọn láyé ayé ni gbogbo nǹkan parí sí kọ́dà àwọn kan àwọn ẹlẹ́sìn tẹ́ nàìjíríà náà bẹ sọ míì wọ́n ní kú léèrè ẹ̀ṣẹ̀ wọ́n ní lẹ́yìn ikú wọn ní gbogbo nǹkan ti dópin ikú lọ́lọ́run fi gbẹ̀san lára ọmọ ẹ̀dẹ́yìn tó bá ṣe láìda kò sí sísìn jẹba ikú ikú kàn jẹ ikú ni ọ̀nà àtẹ̀kọjá sí àlàáhírà sọ́run life kan ni life tá a lò nígbà tá a wà nínú ọkàn yá wa òun wà very very short àsìkò díẹ̀ ni ẹni tọ́lọ́mbá ní tiẹ̀ ọ̀pẹ́ tán yányán àdọ́dún márùn-ún bẹ́ẹ̀ torí mi ti rọ́ lọ́dún márùn-ún Ah, inú tí a ti ń ka ti imam malik ibn anas radiyallahu ta'ala anhu inú tí a ti ń ka ṣùgbọ́n gbà wá ya màárẹ̀ ẹni tó ju ti malik lọ nìbàdàn ìyá tí òbí ma kọjá ẹyọ kún so obìnrin ló bí obìnrin náà wàá lóyún ojú ti pọ́dún márùn-ún àtúnṣù mẹ́ta kò sì tí ì bí wọ́n ti á ṣe gbogbo ògùn wọ́n ti ṣe gbogbo ẹ̀ títí tọ́lọ́mùfín ní kẹ́nìkan mọ́ ọ dọ́dọ̀ mi wọ́n á mọ́ ọ dọ́dọ̀ mi ní bí ó ṣe bí mo lọ́nà ló di bẹ́ẹ̀ mo ní àsìkò ni ò tí tó lọ́dọ̀ ọ̀la lásìkò ni ò tó oyún ọdún márùn mo lásìkò ni ò tí tó lọ́dọ̀ ọ̀la ẹ̀yin rẹ̀ di bẹ́ẹ̀ ṣé ẹ ti ṣe gbogbo tẹ́sì kankan ma lóyún ni wọ́n lóyún ni mo ní à àsìkò tọ́lọ̀ ọ̀sán ni ò tí à ó ní àfáyín má bá wọn ṣèyún o wọn lẹ́yìn mà àdúrà kẹta máa ń kà ní àdúrà ní ẹ bá a kà mo lọ́rọ̀ ni ó mú wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo ní kọ́dà ni ó sọ ẹ̀yẹ kan ni ntí gbogbo yín máa náà ní n bá ké inú mo ní kọ́ máa lọ mú tí kọ̀ọ̀pù kan láàrọ̀ ìkan lọ́sàn kẹfà ní abá bá mi pé alihamudulilayi o ti bímọ o á rò pé mi ni mo lè mi mi wọ́n bá gbé ògo fẹ́nìkan pé okú sẹ́ àdébí muhammed salah gbogbo ọ̀hún fún èmi tálá mọ̀kòló mi lọ́yọ̀ èmi tí ń jẹ́ nǹkan kan yìí ebi tá a tí a ti ń gbogbo yìí lẹ́ni rí i ń bẹnu àtẹ́bù nàbàwí ibùdó kọ́míà jẹ̀wùsíyà inú ẹ̀ láti rí rárá n tún sọ kẹ́ni tẹ́gbẹ́ mi ti sọ sọ sọ láyé àmọ́ yẹ ayé tí ń bẹnu kíṣẹ́ẹ̀tì ará Àbújá náà ti gbọ́ kọjá ń bẹnu gbogbo kíṣẹ́ẹ̀tì náà ti gbọ́ ẹ̀ mọ́tò dá mi lẹ̀. ìyá àwọn gangan wa sọ fún mi níjọ́ tí wọ́n kọ́kọ́ wà wọ́n pé kí ìyá tòun náà tó bí òun òun lọ ọdún márùn-ún olóṣù méjì mọ́lẹ́yìn náà mọ́yìn ìjọkẹ́lẹ́ tó ń sáré káàkiri sí ẹ̀ bí kọjá ẹyọkàn ẹyọkàn náà sì tún lóyún náà ọdún márùn-ún àtòsù ẹ ẹyin lọmọ yín jọ ọ náà ọfẹ kọjọ ń o òun sì ó bí ẹyọ kan mọ lọ́wọ́ Ọlọ́run lélẹyìn náà wa. ebi tọkọjá agbára ọmọ ẹdẹ ènìyàn tẹpọlọ nìkan ni màá ṣe ebi lélẹyìn ni kì í ṣe tiwa kò sí tó lè jẹ́ kéèyàn ọmọ dáadáa yàtọ̀ sáyé dáa tọkọjá kéèyàn mọ Ọlọ́run Ọlọ́run nìkan ni téèyàn bá ti lè mọ̀ ọ́ tó sì gbà fún tó tẹríba fún tá a gbà gbọ́ tá a gbà fà fún tá a ń sin tí ń fẹ́ tá a jìnnà sí tí ò fẹ́ yóò mú sẹ̀mí ayé rọrùn àbáyàn inú suratul jin ó ní wàláwí takọ́mọ́ alátọ̀rí kọ́tì kí ló ń tẹ̀lé lásìkò yìí náà mọ́ ànúgọ́dà kọ́ táwọn yẹn bá dúró déédéé alátọ̀rí kọ́ alifatilamu wà mẹ́ẹ́ kìí ṣe tọ̀ríkọ̀ tì alátọ̀ríkọ̀ pẹ̀lú alifa ti láàmù ni tẹ́ ẹ bá dúró de lójú ọ̀nà náà ojú ọ̀nà wo lọ́rùn ojú ọ̀nà ọlọ́run iná lèdínà kọ́ọ́lù rọ́bùnà lọ́wọ́ fún mọ̀sítà kọ́ọ́mù iná lèdínà kọ́ọ́lù rọ́bùnà lọ́wọ́ fún mọ̀sítà kọ́ọ́mù ojú ọ̀nà ọlọ́run yẹn là ń sọ̀rọ̀ rẹ̀ suratul fusilat àti suratul ahqaf ọ̀nà méjì dájà tọ́jọ́ra wọn wà ọ̀rẹ́ pípa rẹ̀ yàtọ̀ sí àwọn láwọ́ fún àléhùn aláwọ̀ yàtọ̀ náà níbi kan tatanazzalu alayhimul malaikatu alla takhafu wa la tahzanu wa abshiru bil jannati allati kuntum tu'adun ní ti suratu Fussilat wọ́n yàtọ̀ sí àwọn ni sura forty one ní Fussilat o suratu Jinn sura seventy two ni Quran chapter seventy two suratul Ahqaf Quran chapter forty six ní Ahqaf. mi gbọ́ lọ́rùn ìgbọ́ yìí lẹ́yìn mímọ̀ pàwọ́lá Allahu yàtọ̀ sí human beings òun kọ́ ni Muhammad sallallahu alayhi wa sallam òun kọ́ ni Isa bin Maryam Jesus Christ òun kọ́ ni Musa ọmọ Imrana òun kọ́ ni anabi Adam aleyhi salam òun kọ́ ni Nuhu aleyhi salam la tudrikul absar wa huwa yudrikul absar wa huwa latiful khabir inú suratul an'am la tudrikul absar. Quran chapter six sura kẹfà Qurani haya one oh two àti one o oh three ọba tẹ́tẹ́ ẹ̀ léwu kíkẹ́ wo lẹ́kẹ́ rí àwọn asẹ́ rẹ̀ ti ń ṣe ni ó máa jẹ́rìí lórí bíbẹ̀ rẹ̀ tẹ́ẹ̀ máa rí láyé kọ̀ọ̀kọ̀ asẹ́ dákàtí ń bẹ́ẹ̀ mi orí ọ wà tọ́lọ́ ọ̀ máa rí i ń wo gbogbo ilẹ̀ àti gbogbo sámà méjì àti ti ń bẹ́ẹ̀ nú ẹ̀ àti ilẹ̀ àti ti ń bẹ́ẹ̀ nú ẹ̀ ń máa ń wo ansẹ̀t ti mẹ́ lórí tébù yìí ansẹ̀t tó bí pọ̀ kóró àgbàdo ẹ̀yọ̀kan so tá a sọ sórí tébù yìí bẹ́ẹ̀ ni tó fi iwájú ó sì máa wò tọ̀tún tó sí rẹ̀ ẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀gbẹ́ òsì iwájú àtẹ̀yìn rẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe gbogbo ti mẹ́nu sáà àti gbogbo ti mẹ́nu ẹ̀. bẹ́ẹ̀ yóò ṣe mọ́ lọ́yìn ó nípìnlẹ̀ oríire kéèyàn gbádùn ayé kó gbádùn àlùkìyàmà tí ó bá ti lé sí èèyàn sí ayé wa ó sì ayé náà lò ó sì wá ó sì lò kí ló ń bẹ láyé ọ̀hún téèyàn gbàgbé ọba tó dá wa bẹ́ẹ̀ pẹtrol rún o bẹ́ẹ̀ nìkan bá gbé pẹtrol tó sì ọrùn gan ni o ok kàmá sànán nítòsí bẹ́ẹ̀ o mímọ́ ọlọ́yin pàtàkì pọ̀. tọ́lọ̀ fi jẹ́ pé iman àlè iman èyí tí anabi wa muhammad sallallahu alaihi sallam tó ti júwe nù hadith malika jibril aleyhi salam a máa ń dárúkọ hadith malika jibril agbègbè alamaka umar bin khattab ló gba hadith wa ṣùgbọ́n wa jibril atakum yọ alimukum kum, nígbà yẹn anabi wa sallam malika jibril nu ọwọ́ akọyin lẹ́sìn yẹn ni ntọ́fà náà wọn kọ hadith malika jibril hadith ó ti sọ fún pé nígbà tó ní ya muhammad akhbirni anil iman ìrẹ muhammad sallallahu alaihi wa sallam sọ fún mi tí ń jẹ́ imani àánú sọ sọ kàlí iman antumina billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa antumina bil qadar khayri wa sharrihi qala sadaqta fa ajibna lahu yas'aluhu ìmánì ní kagbà nǹkan mẹ́fẹ̀ẹ̀fà tà sọ ládùúgbà márùn mẹ́fà ni bẹ́ẹ̀ nù bẹ̀rẹ̀ amana rasulu bima unzila ilayhi min rabbi wal mu'minun kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi kilowitali la nufarriqu bayna ahadin min rusulihi. márùn ẹnu ọkẹ yọkan oṣù tí o sì nù bẹ̀rù inú sọ́ọ̀tù bákọ́ra ẹ̀ kan náà ayatu kurisi the Quran ɛn eh, amadu wasu the Quran chapter two verse two hundred eighty five inu suratu bakora nkan Quran chapter two yẹn na verse one seventy seven leesal bi rọ antuwa lowujo akọkibala nasuki walima garibi walakin albiro man anna bilayi wali yomi akhir walima laikati ɛɛ eh, wali wa nabijin márùn náà yẹn náà lọ́tọ̀ ká tabaari márùn márùn àbí mẹ́rin nínú àwọn verses Quran yọọ dẹbẹ pé ẹlẹ́ẹ̀kẹfà ń tánu ẹ̀sán sọ kẹ́yìn bígbà tí ò sí lára ẹ̀ inú ẹ̀sìn lọ wà. ṣùgbọ́n àwọn ọ̀dẹ́nu sọ́tò kọ́mẹ́rì Quran chapter fifty four ní sọ́tò kọ́mẹ́rì àáyà àáyà parí gan tòsí parí lọ́wọ́ yà àáyà forty six forty nine ìnákùlà ṣẹ́yìn kọlákìnnáhù bí kọ́dàrí wàmọ́ amúrùnà ìlà wàhídà tó inna kulla shay'in khalaqnahu bi qadarin gbogbo nǹkan la dá pẹ̀lú ìpè bùbù inú suratul Aala Quran chapter eighty seven sabbih isma rabbikal aala alladhi khalaqa fasawwa walladhi qaddara fahada. o ti sọ ní other places verses mi nípa kádàrà tọ́lá mi yàtọ̀ ìgbàtà nìyọ̀ sanfẹ́ sọ̀rọ̀ kádàrà fún malika jibiri alẹ́ sara nínú béèrè tó bí ńgbà òde bi kádàrà ọ̀tọ̀ lo fẹ́ ìlú mi padà dípò al-iman àǹtúmìnà billah wà màláìka ti ti máa bọ̀ ńgbà òde wà màláìka ti kò sọ pé àǹtúmìnà bi màláìka ti ńgbà òde bi nabiyin bi rusulu kò sọ pé àǹtúmìnà bi rusul ńgbà òde bi eh, alikitaabu kò sọ pé àǹtúmìnà bi kutub ṣùgbọ́n ńgbà òde bi kádàrà ó ní wà àǹtúmìnà bi kọ́dàrà xeyiri wa sarore ọ sọ̀rọ̀ kádàrá specially pẹ̀lú kó gbé vaabu padà wá wa antu minabil kọdàr ó gbé wàdà kọtún tó yẹ pé inú hadith àbí ìdàgbà kan anabinila yejidu abdu halawatal iman hatta yu'mina bil qadar khayri wa sharrihi wa qabada ala lihiyati thumma qala inni amantu bil qadar lè rí adùn ìgbàgbọ́ tọ́wọ́ adùn yìí mọ̀ ní ẹ̀ lè rí tọ́wò títí tẹ́ irú yẹn nígbàgbọ́ sí kádàrà yìí tọ́ dàbí tí ọ̀dà ni ti ń ṣẹlẹ̀ àníbíyà sábà dínú gbọ́n rẹ̀ mú ó lé mi o ìní èmi dájájú èmi amantu bil mo gba kádàrà gbọ́ sallallahu alayhi wa sallam. àfàwà sheikh jabir abubakar jazairi inú mi ni hajj muslim báàbù tẹ̀ ti sọ̀rọ̀ kádàrà alikodo wa alikodari. Al wọ́n lè ṣe tẹ́ mọ̀ jẹun pa kádàrà tẹ́ mọ̀ lọ́kìtì pé ńgbà pé ńgbà tí nǹkan bá ṣẹlẹ̀ tán lẹ tó mọ̀ pé ń bọ̀ ẹ ẹ lè mọ̀ pé nǹkan ń bọ̀ tẹ́lẹ̀ títí tí ì ṣẹlẹ̀ nítorí ṣẹlẹ̀ sí ń kọjá tẹ́ ẹ̀ ní ṣe lórí ẹ̀ tẹ́ ẹ̀ sì ní control over it èyí ṣe tẹ́ ẹ̀ ń dáwọ́ tiẹ̀ èyí ṣe tẹ́ ẹ̀ tó ń jiyàn ẹ̀ èyí ṣe tẹ́ ẹ̀ fẹ́ kàn máa bẹ̀ lọ́wọ́ kẹ́ padà síbi táwọn ẹ̀sán wípé nǹkan kan lè yí kàdà padà ìlà dùà èyí ṣe tẹ́ ẹ̀ padà abẹ́ máa bẹ̀ lọ́wọ́ lọ́mọdé àbúrò ṣẹlẹ̀ sí mi bọ́ ọba pé gbogbo abúlé lórí ọlọ́run gbé fòmí kó sọ di dáadáa fún mi kẹ́ ẹ gbà bẹ́ẹ̀ kẹ́ ẹ lè nísinmi lórí ilẹ̀ ayé ká máa kó sínú oko kèfèrí. lẹ́yìn ìgbà tá a bá mọ ọlọ́run ọba tọ́lá rẹ̀ lọ́lọ́run àtàwọn nǹkan tó ní ká gbà mọ́ ìgbàgbọ́ nínú ara rẹ̀ táfìlì máa jẹ́ mùmínì. àdórógó pọ̀ mọ́ ọlọ́run pẹ̀lú ká gba nǹkan mí ìgbọ́ mọ́ nígbà pé lọ́pàá aláṣẹ ká gba àwọn nǹkan yẹn gbọ́ tọ́ pọ̀lọpọ̀ lórí àwọn fáàlù alágbàáyé náà ti fèsì ẹ̀. ìníyà lọ síbẹ̀ ó ku ìmà ìmà ìmà tí ẹ̀ ń bá lóun gbàpọ̀ lọ́n lọ́lọ́run tí mà tí òfin ní pé nǹkan míì lọ́lọ́run ọ̀bá sí lọ́dọ̀ rẹ̀ yọ dànkà mi pọ̀mọ́ lọ́n kí n kọ́ dúró lórí imáni nǹkan fún rẹ̀ ọlọ́run lọ́lọ́run o kò á nímà tó yẹ kóró nípa ntọ́gbàun yóò pè nǹkan mi lọ́lọ́run ní ti ń ṣẹlẹ̀ sáwọn èèyàn tó dàbí èmi àtẹ̀yìn tẹ́lómi ọ̀ làálà téèyàn kan hàn sí lójú àlà tí ó sọ pé òun lọ́lọ́run rẹ̀ àìmọye rẹ̀ mẹ́nu tíra ọmọ náà àwọn tíra tọ pọ ẹyìn kan lè fi gbogbo ẹnu sọ pé nbẹnu tíra ti mẹwàjú mi ṣùgbọ́n tó símìlà sí ló ẹ nbẹnu ẹ ntó símìlà sí nbẹnu tíra ìwájú mi tíra ìwájú mi mo du lẹ́kṣọ̀ o mo kàn mo jáde pé kí n kà ń sìnmọ̀ pé ìnira yẹ ká mo kífà ayé mọ́tìlì harakati sàlàfíyà mina sofiya mina tasawufa sofiya tíra pàtàkì ni o àwọn àfa méje ọ̀tọ̀ọ̀tọ̀ nù àwọn àfa ńláńlá lórí ilẹ̀ ayé náà kó ọ̀rọ̀ wọn jọ lórí ẹ̀ àwọn afa náà ni orúkọ ń bẹ wọn jù mí àwọn nù àwọn afa wa ńláńlá gan ni o àwọn afa ńláńlá láyé na nìtsẹ́lá na kó lọ́rọ́ ń bẹ lórí nùtsẹ́lá yìí ẹlòmíì ẹlòmíì ti hàn sítọ́ kó ni malika jìbìrì aleyhi sàlám fún òun ni jìbìrìlù màánà ọlọ́wọ́ ni o kì í ṣe jìbìrìlù kankan o àlùjánu ni o yóò lọ ni jìbìrìlù yóò sì wá ní tí ó funfun láwọ̀ yóò wọ jàlámíà yóò wé láwàní yóò mọ padà ní yóò mọ tẹlẹ sewu kì í sì ṣe sewu kankan sehun ni. tọ́lọ̀ bá mú yàn dúró tágbọ̀ yẹ́sẹ̀ òsì fún yàn ìsìn ilé yóò máa ṣe tí wọ́n ní wọ́n máa ṣe tó sọ pé òun ti di nǹkan mi. ìlú kan nílẹ̀ Yorùbá yìí kò jìnnà púpọ̀ síbi táwa yìí ẹnìkan ẹnìkan wà bá lálẹ́ bí aago mẹ́sàn-án sí mẹ́wàá lálẹ́ ní wà bá yóò ní malika jibril aleyhi salam pé afẹ́ràn ọ̀nsẹ́ afẹ́ràn ọ̀nsẹ́ sáwọn aráàlú yìí wọ́n mutí pọ̀ nù lù yìí wọ́n sì sìnà pọ̀ nù lù yẹ afẹ́ gbé òdìdẹ kọ́ ọmọ ṣiṣẹ́ lórí ẹ̀ yóò sì ń ọ̀yà tẹ̀lé mi ká lọ wọn ò sì ní fẹsẹ̀ kanlẹ̀ láti nu ilé rẹ̀ tí wọn èdè nu ilé kan tó ga ilé yẹn ga ilé yẹn tó lé alájà mẹ́wàá nínú ìlú ọ̀hún orí orí àjà kẹwàá wọn sì jọ débẹ̀ yóò sì ọ̀yà láti di láàárọ̀ kọ́ ọmọ wí báyìí káàkiri máa wí yóò sì mọ̀ gbogbo ń ta awé láti convince ẹ̀ pé à kì í ṣe jìbìlù kankan alùdànù ní dààmú yìí pé ẹni táwọn yẹ ọgbà tóun fojú ara orí báyìí tí mo bá jìbìlù gan ni o ó nírun gbọ̀n yàrá white ni máa ń wọ̀ ṣòkòtò rẹ̀ bíi tíyín náà lọ sí rí kéde kókósẹ̀ ah irọ́ ni jìbìrìlù kankan kọ́ more than three years àfihàn lórí wàhálà rẹ̀ kó tó gbà pé kákàdúrà fún un àìmọye irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ àìmọye ìgbà tí wọ́n sọ fẹ́ mi àbẹ́yìn náà pèyí wá ọmọ kò rẹ́ wájú ọlọ́run ni ó ti pàtàkì ọ pàtàkì bí Musa ṣe pàtàkì ọ pàtàkì bí Isa ṣe pàtàkì báyìí bí Muhammad sallallahu alaihi wasallam ṣe pàtàkì bẹ́ẹ̀ ló ṣe pàtàkì ṣùgbọ́n ọmọ yàrá rẹ̀ ọlọ́run ti gbaṣẹ́ rẹ láì tí ì kù àwòdùbí lẹ́mìnà ṣe tá ó sì tún ṣe àwòdùbí lẹ́mìnà èmi ń sèṣù mò ń sọ òdodo fún ọ ni ah, ah, bẹ́ẹ̀ ni ọmọ kú sẹ́ o ní tí wọ́n sọ fún Abubakar tí wọ́n sọ fún Umaru tí wọ́n sọ fún Usman tí wọ́n sọ fún Ali tí wọ́n sọ fún Abrahamu bunu Awfi tí wọ́n sọ fún Zubairu bunu Awam tí wọ́n sọ Sadu bunu Abiwa Kọ́sì tí wọ́n sọ fún Abu Ibẹ́dẹ́ Abudul Jara ni wọ́n máa sọ fún mi àbí wọ́ lọ́kẹ́ ó sì balẹ̀ pé wọ́n ti wí nǹkan fọ Jibril lọ́wọ́ bọ́ olúwẹ̀ lọ́nù gbẹ. àwa bùkátà sí i torí pé àfọwọ́ Ahmad bunu Taymiyya rahimahullah ta'ala torí àkànjá al-hikmatu fi da'wati ila Allah ta'ala palóni tí a nù wa torí òun wà tó sílé ká sọ̀rọ̀ lórí òun. ta ló ní sẹ́rù yàdù sọ̀lẹ́hìn baba sheikh muhammad bin sọ́lá lọ́wọ́ thaymin alhamdulilah ajẹ́pẹ́ ká padà nù mujaladul awal volume one ìdí alákọ̀ọ́kọ́ lọ́wọ́ parí rẹ̀ baabu al'amru bin maharuf wa nahayan munkar baabu yẹn sẹ́rù rẹ̀ baba tí baba ṣe wọ́n gbé ọ̀rọ̀ yẹn wá surutul amru bin maharuf wa nahayan munkar surutẹ̀ tí baba ká inú ẹ̀rọ tí a lo ọ̀rọ̀ tí Ibn Taymiyyah sọ ẹ̀ ń bá rántí wá sí alamisi sọ kọjá yìí gangan la ké ta lọ rántí nu wa àwa ta wà wá sí alamisi sọ kọjá yìí tá a fi ké wá sí alẹ́ alamisi sọ kọjá yìí baba muzamilu baba sọfíà ọ̀ya tọ́lá ẹjọ́ wà ń ni ẹjọ́ wà ń ni wọ́n ní laabuda mina bilmaarufi kọbla anta amura bilmaaruf túláàsì ni kéèyàn kọ́kọ́ nímọ̀ nípa ti ń jẹ́ maruf dáadáa tó fẹ́ pèpè sí síwájú kó tó lè pè èèyàn sí bí bẹ́ẹ̀ kọ́ mò ń kárù lọ́ọ́ máa pè èèyàn sí tó máa pè ní maruf láì ní máa ń pa rẹ̀ túláàsì ni fún àdáyà kọ́mọ àlùmúnkàr kó tó lè hanil munkar kó tó lè pè munkar wà ilá yad'u ila al munkar bí bẹ́ẹ̀ kọ́ munkar ló máa pè èèyàn sí túláàsì ni mà ud'u ila sabili rabbika bil hikmati wal mau'izati al hasana wajadilhum billati hiya ahsan fúnra ọlọ́run ló sáwìí fúnra rẹ̀ kul hadhihi sabili ad'u ila Allahi ala basiratin kí ló wí tẹ̀lé ana suratu yusuf ni tí mo ké kàn yín aya one oh eight quran chapter twelve suratu nahali lalakọkọ nahali quran chapter sixteen aya ọwọ parí lónìí o di one oh two ọ̀sọ̀ ni. ẹ pè yàn bèlè hikma àwọn afa ìkànnì ibnu qayyim wa ní ibnu kathir wa rahimahullah ta'ala ó ní bila ilmi wal yaqin bila ilmi wal yaqin ala ilmu wal yaqin torí pé difference bẹ́ẹ̀ láàrin ala ilmu wal yaqin tí ẹ máa ma difference ń ìga tíra ti ń jẹ́ ìga tó so làhàfàn mi mi ẹ eh? masaid shaitan bàbá wa Ibn Qayyim Jawziyya ló ṣe mujalladu méjì ní sùgbọ́n náà ẹ̀yọ̀kan ló máa ń dì sí tíra ń pàtàkì pọ̀ ibẹ̀ ti sura sura àti gbogbo ama sura tó takasoro alẹ ha kò mo takasoro aya mẹ́ta parí rẹ̀ latara wo nà ha ẹ sawfa ta'lamu thumma kala sawfa ta'lamu kala law ta'lamuna ilma al-yaqin latara wo nà ha thumma ọ̀rẹ́ baba ni ni ilimu ọ̀tọ̀ ni yaqin ọ̀tọ̀ ni ainul yaqin wọ́n á ṣàlàyé rẹ̀ ẹ lọ kátà tó ń jẹ́ ìgátọ́ tó làáfà wọ́n fọ́ wẹ́wẹ́ tí ó yé yàn ànibi sọ̀rọ̀ àwòsàlám tí bá ń sọ̀rọ̀ nípa àlùjànnà àti iná ń sọ authoritatively yàtọ̀ sí wáhàyù tán sọ̀kalẹ̀ fún làkọ́dúrà àhùmá torí pé òun ti fojú ara ẹ̀ rí bí àyìnì rà àṣehè ojú ara ẹ̀ báyìí òfin rí lọ́jọ́ al-Isra wal-Mi'raj subhana alladhi asra bi abdihi. ليلة من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنري من آياتنا إنه السميع البصير ó fojú rí ní táwa ò rí ó ń fojú rí tí bá ń sọ ntọ́ dájú kọ ni ẹ máa ń ṣe àwọn èèyàn ní èméjì kí wọ́n sọ pé nígbà tó ń dé inú àlùjẹ́ náà bá àwọn èèyàn báyìí nígbà tó ń dé inú náà ráwọn tán jẹ́ ńlú yà báyìí jẹ́ ńlú yà báyìí àwọn èèyàn àbẹ̀rẹ̀ pé ah sáwọn kan ti wọnú náà ọ̀rẹ́dì náà àwọn kan ti wà àlùjẹ́ náà nígbà tíjọ́ ìdájọ́ ò tí <laughs> èyí ya lọ bí eléyìí o tọrọrọ àkídànù kì í mọ̀tò padà yín. ìmọ̀ nípa ẹ̀sìn yìí Islam tí ó jà dọ́lọ̀ mọ̀ tí ó jà dá àwọn ànábì rẹ̀ mọ̀ alayhimu salatu wassalam tí ó jà mọ̀ ìyàtọ̀ tí ń bẹ láàrin tíra tọ́lọ́hún sọ̀kalẹ̀ àti ọ̀rọ̀ tẹ́nìkan ń gbélé ẹ̀kọ́ ẹni ọ̀fọ̀ ẹni ráìtà ọ̀rọ̀ tẹ́ ń kọ́ tẹ́ ń jókòó kọ́ ìyàtọ̀ àti ìwé tọ́lọ́ ń sọ̀kà látòkè ọ̀dọ́ látọ̀dọ̀ rẹ̀ fáwọn òjíṣẹ́ rẹ̀ bí ìgbà sábà jìnnà sẹ́yìn ní jìnnà sẹ́yìn wọn ìwé tẹ́kọ̀ anytime wọn lè review ẹ̀ anytime ni ẹ̀ tọkọ gbé òtò gbé fẹ́lẹ́ mi kí wọ́n bá edit ẹ̀ typographical errors yóò tó kúnú ẹ̀ àsìtẹ̀ ọ̀nlọ́kọ ìn ni wọ́n fi tẹ̀ ngbẹ bá ń kala pé ah, kò yẹ kí in ní ọwọ́ àbí ayé ní ọyẹ kó àbí wọ ẹ̀ ní ọyẹ kó àbí ẹ̀ tún fúnra yín lẹ́fì báyìí ló jí padà eléyìí ò lè sínú tọ́lọ́hún inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun ọlọ́run sọ bẹ́ẹ̀ ní sátọ̀ hijir sura fifteen aya nine àwa la sọ kó àǹkalẹ̀ àwa tá a sọ kalẹ̀ à ń sọ nǹkan wa. ìyàtọ̀ tí ń bẹ láàrin ní táwọn èèyàn ń ṣe tá ń kọ lórí rẹ̀ àti tọ́lọ́hún ibi ìmọ̀láfìmọ̀ àtẹ̀yẹ̀wò àtàlùjànú tá a bá parapọ̀ àlà anjatu bimithli adal ẹ́. Eh? láyé àtúnà bí mi sèhì wàlẹ́ ọ̀kan bàdùn ní bàdín lọ́yẹ̀ rọ̀ àtẹ̀yẹ́ o àtàlùjẹ̀nu bí gbogbo bá parakọ̀ káwọn ohun ru kurani ọlọ́run ò lè rí ṣe ẹ parakọ̀ kẹ́ẹ̀dù sí wò inú sọ́ọ̀tù bá kọ́ra challenge ni challenge ni ọ challenge ni bẹ́ẹ̀ bá fẹ́ ṣe wàlántẹ́fàlù ọlọ́run tó láyé lẹ́yìn tẹ̀ lè rí ṣe. <coughs> bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ẹ̀ rírí ṣe ìmọ̀ yẹn ní ọjà á mọ̀ àwọn tíra ń tí wọ́n yàtọ̀ sọ̀rọ̀ ẹnì kankan ẹ̀dá kankan ní gbogbo ẹ̀dá rẹ̀ ní ọjà á mọ̀ yàtọ̀ tí ń bẹ láàrin màlẹ́kà àtàlùjànú màlẹ́kà ojú èrí wọn àlùjànú ojú náà èrí tí ìbá ti kéèyàn wọn bá ń báyàn já ẹ̀ ní rí kọ́lọ́ńlá wà ń aburú wọn ojú ò ní rí wọ́n ń yíra padà bí mọ̀lẹ́ka náà ṣe wá bá níbi sọ̀rọ̀ sàn láwòrán èèyàn tó jókòó lọ́kùnrin kan tọ́wọ́ aṣọ funfun tí ò níjọ́ ti la tinú rẹ̀ dúdú mínìjọ́ tí ò lérúkú la tí ò ṣe yàtúyàtú tẹ́nìkan kò sì mọ̀ rí ìlú Mádínà hata jalasa ìlànà bí yọ̀ sọ̀là wà á sàdà rúkúbàtẹ́ ìlà rúkúbàtẹ́ wà wá dùn kàfẹ́ àlà òfà kéde mọ̀lẹ́ka lọ́sàwà Jibril lọ́sàwà ó sì wà láwòrán èèyàn àlùjáná náà sì gbáwò èèyàn wọ̀ tí ó dòbin tọkùnrin ọ̀fẹ́ èmi ọ wà ní ọkùnrin tóbi wọn fẹ́ tóbi ọkùnrin tó ṣe obìnrin tó fẹ́ ó sì yọ lẹ́nu yọ lẹ́nu pé kó tiẹ̀ mò ń dé lu wọn káwọn èèyàn rẹ̀ mọ̀ ọ́n níyàwó rẹ̀ àti bí mẹ́ta wọn ọ̀mẹ́bí rẹ̀ kankan mò ń dé bẹ́ẹ̀ ńgbà yọnu bá ń pọ̀ ọkùnrin ó jáde níjọ́ kan kò ní padà wá mọ́ yóò lò kú òléfò ó ti lọ ńgbà tó ń yọ lẹ́nu kọ́ fẹ́ mẹ́bí rẹ̀ bí rẹ̀ sínú ni ó mú ọ lọ ní àbínú àbínú àpáta yóò sì fi lélẹ̀ tí ń ṣẹlẹ̀ táwọn àfààní ń ṣẹlẹ̀ tí a kọ̀rọ̀ lé lórí tilẹ̀ kọ́ bébí ṣe ń ṣẹlẹ̀ nu Ibnu Temiya sọ bẹ́ẹ̀ Ibnu Qayyim sọ bẹ́ẹ̀ Majmu' Fatawa Ibnu Temiya mujaladu nineteen volume nineteen láti ìwé àkọ́kọ́ dé ìwé sixty four ọ̀rọ̀ wọn lè sọ. So yẹn ni ó jà á mà ìmọ̀ yẹn ni ó jà á mà wípé òjì lásán là ń wò ànásù ni yaamun wá ìdààmọ́tò ìntàbàhò ojú oorun la wà láyé tá a wà yìí tá a rò káwa gan la ń sẹ́mi nígbà bá kula tó jí ìmọ̀ ìsáàmù ni ó jà á mọ̀ àwọn yẹn ní òsì life mímọ̀ beyond this life kò sí sẹ́mi mímọ̀ ju eléyìí lọ. láwọn lọ ní wọn láwọn lọ sánmà wọn láwọn kó ní omi wọn láwọn ò rí Ọlọ́run bẹ́ẹ̀ where is that God God is not existing <laughs> mo tell me where is love point to the love you have for your wife ìfẹ́ tó oníṣẹ́yàwó rẹ̀ fọwọ́ kankan rí love cannot be seen yet you believe in love hatred cannot be seen yet you believe in hatred èèyàn kankan ò nífẹ̀ẹ́ à ń rí kórìíra a sì gbàgbọ́ pé fẹ́ ń bẹ kórìíra ń bẹ <laughs> ojú ò sì rí because you don't see God that doesn't mean that he is not existing torí pé ẹ̀rí ọ̀sọ́ pé ó sì wujuhun yawma idin nadira ila rabbiha nadira wa wujuhun yawma idin basira tadhunnu an yuf'ala biha faqira ọjọ́ ìdájọ́ ń bọ̀ kàlá innahum an rabbihim yawma idin lamahjubun suratul qiyama quran chapter seventy five àti wailu mutọfifin suratul mutọfifin quran chapter eighty three ọ̀nà méjèèjì làwọn àyà tí mo kà ń wà. àwa bùkátà sí ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn yìí tí ọjà mọ ọlọ́run tí ọjà mọ àwọn kẹtọ́ yẹ ká mọ̀ tí ọjà kékeré ayé lẹ́gbẹ̀ẹ́ àlùkìyàmọ̀ tí ọjà pàtàkì ọ̀run lórí ayé tí ọjà mọ̀ pé sẹ̀mí wa lórí ayé wa temporal àsìkò díẹ̀ là á lò ń bí táyé kú òun bẹ́ẹ̀ àsìkò tá a lò lábẹ́ ẹ̀ lẹ̀ ńgbà tá a bá kú tán ojú àsìkò tá a lò lórí ayé lọ ìta á lò lẹ́yìn ìdìde lẹ́yìn ìta bá dìde kó òun sáré kó làbẹ́ ẹ̀ tá a bọ́ ọlọ́run tó lára ga ó ní yawma tubaddalu al-ardu ghayra al-ardi was-samawat wa barazu lillahi al-wahid al-qahhar njọ́ tó wọ́n parọ́ lẹ̀ yàtọ̀ sílẹ̀ tẹ́ bá rẹ̀ yìí tọ́ parọ́ àwọn sámà yàtọ̀ sámà tẹ́ bá rẹ̀ tẹ́ jáde sọ́jọ́ ọlọ́ọ̀bà sọ ọba alágbára lórí gbogbo alágbára ọjọ́ yẹn ń bọ̀ lójú ọ̀nà àníbi ọ̀sán ọ̀nà ìnákòtò ṣàrò náà àlà àdùdìbè ìdọ̀ àfúrọ̀ láàyòrọ́kọ̀ àlẹ́ ìdàm wọn ó gbé dìde sórí ilẹ̀ kan tẹ́pẹ́ bè ìdọ̀ ni funfun gbin tó funfun ju tẹ́pù yìí lọ ni yẹ̀ẹ́pẹ́ bẹ̀ yẹn ni bẹ̀ complete white ni àfúrọ̀ òkò lẹ̀ tó kò kò wù lórí ẹ̀rí bẹ́ẹ̀ lẹ́gì láàyòrọ́kọ̀ àlẹ́ àdàm tí wọn ọ̀dẹ̀ jẹ́lẹ̀ lórí ẹ̀rí ẹ̀jẹ̀ adìẹ ẹ̀jẹ̀ ẹran pèlè ẹ̀jẹ̀ èèyàn wọn ọ̀dálẹ̀ lórí ẹ̀rí agbára ńlọ ọlọ́ọ̀ni pinnu ilẹ̀ tí wọ́n sùn wá sílẹ̀ wọ́n fọn fèpè àdìdá sì dìde á sì wàrà lórí ilẹ̀ mi agbára ńlá tọ́lọ́ọ̀ni ọkọjá agbára mẹ́ẹ̀dẹ́ nìyẹn. àwa bùkátà sí ìmọ̀ Islam púpọ̀ púpọ̀ púpọ̀ torí ká má bàa sọnù lórí ilẹ̀ ayé.